الحديث الثالث عن عائشة رضي الله عنها رضي الله عنها قالت ما صلى رسول الله صلى الله عليه وسلم صلاة بعد أن نزلت عليه إذا جاء نصر الله والفتح إلا يقول فيها سبحانك ربنا وبحمدك اللهم اغفر لي متفق عليه وفي رواية في صحيحين عنها كان رسول الله صلى الله عليه وسلم يكثر أن يقول في ركوعه وسجوده سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي يتأول القرآن ومعنى يتأول القرآن أي يعمل ما أمر به في القرآن في قوله تعالى فسبح بحمد ربك واستغفره في رواية لمسلم كان رسول الله صلى الله عليه وسلم وفي رواية لمسلم كان رسول الله صلى الله عليه وسلم يكثر أن يقول قبل أن يموت سبحانك اللهم وبحمدك أستغفرك وأتوب إليك قالت عائشة قلت يا رسول الله ما هذه الكلمات التي أراك أحدثتها تقولها أحدثتها تقولها قال جعلت لي علامة في أمتي إذا رأيتها قلت إذا قلتها إذا جاء نصر الله والفتح إلى آخر السورة وفي رواية له كان رسول الله صلى الله عليه وسلم يكثر من قول سبحان الله بحمدي أستغفر الله وأتوب إليه قالت قلت يا رسول الله أراك تكثر من قول سبحان الله بحمدي أستغفر الله وأتوب إليه فقال أخبرني ربي أني سأرى علامة في أمتي فإذا رأيتها أكثرت من قول سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه فقد رأيتها إذا جاء نصر الله والفتح فتح مكة ورأيت الناس يدخلون في دينه أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا حديث إليك تا لاب أجبنا كي أما سجوك قرور على على الازدياد من الخير ìmọ̀ aṣojú kòkòrò láti lè máa lékún nínú àwọn iṣẹ́ olóore hadith ẹlẹ́ẹ̀kẹta lábẹ́ báàbù yìí onáà ni hadith wa ìyá Aisha radiyallahu anha kọ́lọ́wọ́n bá kọ́ bá wa yọ́nu sí ó sọ wípé ma salla rasulullah sallallahu alaihi sọ̀láàtàn anábì ò kí irun kan lẹ́yìn ìgbà tí bàdà annasalat alẹ́ ìdájá anasarallah alfata lẹ́yìn ìgbà tí súratun nasiri ìyẹn ìdájá anasarallah alfata lẹ́yìn ìgbà tí súra yẹn ti sọ̀kalẹ̀ fanabi sallallahu alaihi wa sallam anábì ò ní kírun kan láti gbà náà illa yaqulu fiha àbíkánábì ò máa sọ nínú ọ̀rọ̀ náà wípé subhanaka rabbana wa bihamdik allahumma gfirli anabi ọmọ sọ̀rọ̀ àdúrà yálà ní rukú ni àbí ní sujud ipò allahumma subhanaka rabbana mímá ní fúnrẹ ọlọ́run ọba wa wa bihamdik tí ẹ lọ pẹ́ ṣe allahumma gfirli ọlọ́run foríjì mi nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tánàbí sọ yìí ẹ̀rì kóhun ló ń bẹ nínú àyà yìí ìfàsọ́bẹ̀ subhanak bihamdi rabbik وبحمدك واستغفره اللهم اغفر لي nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tọ́lọ́ ń pa nábì láṣẹ nínú súra yìí ní kété tí súra yìí tó ti sọ̀kalẹ̀ ànábì òbí falẹ̀ gbogbo ìrun tí bá ti ń kí yóò máa sọ gbólóhùn subhanaka rabbana wa bihamdik allahumma ighfir muttafaqun alayh kí ni nǹkan tá a fẹ́ rí mú jáde nínú eléyìí ó dídí ànábì ọlọ́run sallallahu alayhi wa sallam tọ́lọ́run ọba sọ alukur'ani kalẹ̀ fún kì í fi lílo àwọn àṣẹ ọlọ́run inú alukur'ani kì í fi dọ́là bó bá ti sọ̀kalẹ̀ báyìí yóò tètè múlò ẹ jẹ́ wa lóye lẹ́nu ọgọ́rọ̀ àwọn nǹkan là ń kà lẹ́nu tí ìdájọ́ rẹ̀ tó sì ń sẹ́wọ̀n máa wà láà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àṣàmúlẹ̀ àbí ká tiẹ̀ máa rò pé tó bá yá á padà wá lò tó bá yá á padà wá fi sílẹ̀ fahahada rasulullah sallallahu alaihi wa sallam eléyìí ni òjíṣẹ́ ọlọ́run ẹni tó mọ́ nínú ẹ̀dá ọlọ́run ànábì ò ní rí ááyà kan bá sọ báyìí lójú ẹsẹ̀ ànábì ó sì máa ṣe àmúlò rẹ̀ sallallahu alaihi wa sallam eléyìí ń jẹ́ kó yẹ wípé a gbọ́dọ̀ sọ̀rọ̀ àwa lójú kòkòrò láti lè máa tara ṣàṣà lọ síbi iṣẹ́ olóore ká má máa fi ṣe olóore dọ́là torí pọ̀ là lè ṣe kí ni o lè pẹ́ jù. wa mutafakun alayhi wa fi riwayatin fi sahihayn nínú ẹgbàá wa míì ètò ń bẹ nínú tíra fún àwa alimami al àti ti alimami Muslim látọ̀dọ̀ ya wa Aisha radiyallahu anha àmín oníkàánù rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́wọ́n ọba tí káàtì ọmọ bá ń bẹ fún yukthuru a máa ṣe lọ́pọ̀lọpọ̀ an yaqula fi ruku'ihi wa sujudi ní rúkú àti nífèrè kalẹ̀ àdúrà yìí ànábì máa ń sábà ṣe lọ́pọ̀lọpọ̀ yóò máa sọ pé subhanaka mímọ́ ni fúnra ọlọ́run allahumma rabbana rabbana rabbihamdik ọlọ́run ọba wa ẹ̀yìn ní ti ẹ́ ṣe allahumma fúrúlẹ̀ ọlọ́run fún bíjìmì nǹkan mẹ́tẹ̀ẹ̀ta lọ́dọ̀ ń pa láṣẹ ní kété tọ́lọ́n ti pa ànábì láṣẹ ànábì ọ̀dà àlẹ́mọ́lérí ẹ̀ fasabbih bihamdi rabbik wastaghfir subhanak rabbana wa bihamdik allahumma fúrúlẹ̀ wọ́n ní yàtà awọ́lu qur'an anabi ń lo alukur'an àṣetọ́lọ̀ ń panu alukur'an yàtà awọ́lu ó ń sàmúlò rẹ̀ ìtumọ̀ yàtà awọ́lu ń bẹ̀ wàmánà yàtà awọ́lu ayé fi ṣiṣẹ́ ṣe máa ń omi rọ̀bì qur'an ń ta kpala ṣe nínú alukur'an fi qawlihi ta'ala ẹ̀rí pé ntọ́lọ̀ ń pa ànábì láṣẹ nínú alukur'an òun náà ní pé fasabbih bihamdi rabbika wastaghfir. wa fi riwayatin li muslim nínú ẹgbà wa ti afáwa muslim òní kánà rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run tí ká ìgbọ́nà bá ń bẹ fún yukthiru a máa ṣe lọ́pọ̀lọpọ̀ an yaqula lẹ́ni tí máa ń sọ qabla an yamut nígbà tó kù sáátà tánàbì fẹ́ jáde láyé ànábì jẹ́ kó pọ̀ nínú nǹkan tí máa ń sọ kí ni nǹkan tí máa ń wí subhanakallah wa hamdik astaghfirullah wa atubu ilayk ó máa ń pọ̀ nínú ọ̀rọ̀ tánàbì máa ń sọ ní gbogbo ìgbà ànábì ó máa sọ wípé ìrẹ̀ ọlọ́run ọba mi wa bihamdik ẹ̀yìn ní ti ìrẹ̀ ọlọ́run ọba ṣe o astaghfiruka subhanaka allahumma mímọ́ ni fún ọ̀rọ̀ ọlọ́run ọba wàbí hamdik ẹ̀yìn ní tiẹ̀ astaghfiruka mo wá ọ̀rọ̀ aláforíjìn wa atubu ilayk mo sì wà tútù wá sọ́dọ̀ rẹ̀ qalat Aisha ìyá wa Aisha radiyallahu anha قلت قل مواصل يا رسول الله رويت يا لون ما هذه الكلمات بوني àwọn gbólóhùn ṣe jẹ́rí alẹ́tì àrọ́ọ̀ka àhàdẹ́sítà á takùlù à èyí tí mo rí pé ó ṣẹ̀ṣẹ̀ ń sọ ni òyì sábà tẹnumọ́ tẹ́lẹ̀ àhàdẹ́sítà á yàní ntọ́ ṣẹ̀ṣẹ̀ ń tuntun lé ètò jẹ́ òyì sábà sọ tẹ́lẹ̀ èyí sì tó fi jẹ́ bẹ́ẹ̀ kọ́ọ̀lá anábìwá balùwọ̀n pé jùlọ tilé alẹ́ àmàtún fi ummati ọlọ́run ọba ti fún mi ní àmì kan lára àwọn àlùmọ̀ mi àmì ọ̀hún ìdárọ̀ àìtùwà gbogbo ìgbà tí mo bá ti lè rí àmì yẹn kólítùwà lọ́lọ́run fẹ́ kí n máa sọ gbólóyìn kí ni àmì náà ìdájá anásùnlọ́ wàlfàtí ilà àkìrì sura wàfí riwayati la tán rasulullah sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run yóò kúrò min qawli àmọ́ pọ̀lọ́pọ̀lọpọ̀ ìgbà tánàbí máa ń sọ gbólóhùn subhanallah mímọ́ ni fún ọlọ́run wa bihamdihi ẹ̀yìn ní tiẹ̀ astaghfirullah mo wá foríjì lọ́sọ̀dọ̀ ọlọ́run wa atubu ilayhi qalat kult ya rasulallah yàrá ẹ̀ṣọ́ àní mo bí òjíṣẹ́ ọlọ́run léèrè wípé àrọ́ọ̀ka mo rí rẹ̀ òjíṣẹ́ ọlọ́run tukthiru min qawli ẹ tó pọ̀ lẹ́ni tí máa sọ gbólóhùn subhanallah mímọ́ ni fún ọlọ́run wà bí hamdihi ẹ̀yìn ní tí ẹ ṣe astagfirullah owó ọlọ́run ní aláforíjì wa atubu ilayhi mo sì túbà lọ sọ́dọ̀ akhbarani faqal anabi wa dá lóhùn wípé ìdí tí mo fi ń sọ akhbarani rabbi ọlọ́run ọba mi ti fún mi nírò wípé anni sa'ara pé màá rí alamatan àmì kan fi ummati nínú àwọn àlùmọ̀ màá rí àmì kan fàyídà ọ̀rọ̀ àìtò á ní kété tí n bá ti lè rí àmì náà akthartu min mo gbúdọ̀ jẹ́ kí ó pọ̀ nínú tí màá sọ subhanallah mo gbúdọ̀ máa fi ìsàfọ̀mọ́fọ́lọ́ wàbí hamdi gbé ẹ̀yìn ní tiẹ̀ astagfirullah mo wọ ọlọ́run ní aláforíjì wa atubu ilayhi mo sì túbà lọ sí ọ̀dọ̀ rẹ̀ fakọ̀dọ̀rọ̀ àìtura èmi sì ti rí àmì ọ̀hún ọlọ́run ti fi hàn mí kí ni àmì náà ìdájọ́ anásùrùlọ́ alfati nígbàtí àrùnsọ ọlọ́run bá wá ní walfati àti ìsìnpáyà kí ni túmọ̀ walfati ó fatihu makka àmì ọ̀hún náà nìyẹn ṣé ẹ mọ̀ wípé anabisalaam àwọn ọ̀sẹ̀bọ ìlú mọ́kà wọ́n lé ànábì kúrò ń lu mọ́kà sallallahu alayhi wa sallam ànábì fi mọ́kà alẹ́ lọ sí ìlú madina bàtí ànábì sallallahu alayhi wa sallam tọ́lọ̀ ń wá gba ànábì láàyè láti wọ ìlú mọ́kà padà pẹ̀lú ọrùn pẹ̀lú ọlá pẹ̀lú àjùlọ ọlọ́run fi dá ànábì lójú pé tọ̀ ó ti ṣàṣeyọrí o iṣẹ́ tá a ràn ó ti parí náà nìyẹn ìyẹn túmọ̀ sí wípé èyí tó kù tó lò lórí ilẹ̀ kò lè pẹ́ mọ́ òun ni àmì tọ́lọ́n fi hàn ẹ́bùsọ̀ lọ́sọ̀ tó bá ti wá rí bẹ́ẹ̀ wọ̀rọ̀ àìtàn náà sọ̀rọ̀ fún náà fi dín àfọwájà tó sì rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń wọnú ẹ̀sìn níjọ níjọ níjọ fatihu ọ̀pọ̀ àwọn èèyàn ló gba islam níjọ náà kódà níjọ́ òun ni abu sufyan níjọ́ yẹn ló islam bàbá àfọwà muawiya múnà abu sufyan abu sufyan yìí ọjọ́ ọ̀kan nínú àwọn tá gbógun ti anabi sallallahu alayhi wa sallam kódà ní ogun gazwatul ahzab ìparí biribi olóko ọ̀nà ìyálàyẹ̀wò nínú ogun ọ̀hún láti gbógun ti anabi àti gbogbo mùsùlùmí ṣùgbọ́n ẹ má dòrí àwa lẹ́nu níjọ́ tí wọ́n sí ìlú maka ọgọ ọ̀rọ̀ wọn náà islam abu sufyan náà gba islam gbogbo àwọn tí yàrá ògùn wòlé gba islam láì sí dà láì sí ta gbogbo wọn sì gba islam wọ́ọ́rọ́wọ́ tó bá rí bẹ́ẹ̀ ànábì ni mo ti rí ó ti ṣẹlẹ̀ àti simaka gbogbo àwọn yẹn ti gba islam tá a bá dẹ̀ ti rí àmì kí ló kù fasabbih innahu kana tawaba idan ntòkù tó yẹ kí wọn anábìyẹ pàṣẹ nìyẹn sallallahu alayhi wa sallam nínú hadithi yìí ẹ̀kọ́ pọ̀ tààrí mú jáde mẹ alákọ̀ọ́kọ́ mẹ nínú nǹkan tààrí mú jáde nínú ẹ̀kọ́ òun náà wípé anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó jẹ́ ni tí máa ń sojú kòkòrò púpọ̀ láti lè ṣe àmúlò àṣẹ tọ́lọ́wọ́n bá pa nínú alukur'an kẹrì tọ́lọ́wọ́n bá ti sọ nǹkan kalẹ̀ ní kúránì báyìí ànábi ó ti tètè ṣe àmúlò nǹkan yẹn amúran kánẹ́ am nahaya yálà ọlọ́run pa aláṣẹ kó ṣe nǹkan ni ànábi ó tètè ṣe ọlọ́run kọ̀ kó má ṣe nǹkan ni ànábi ó tètè jìnnà sí nǹkan yẹn ìdáná eléyìí náà gbúdọ̀ jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwa tá a jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹ̀sìn àwa là ń ké alukur'an àwa là ń há alukur'an sórí àmọ́ tajwid àmọ́ ulumul kur'an àmọ́ usulu tafsir gbogbo àwọn ìmọ̀ tọrọ mọ́ kur'an ó wa dáadáa kí ló dé tó jẹ́ pé ìṣesí wa ń takò ìdúgbọ́n alukur'an ẹ̀rí pé àjọ ànábì nìyẹn sallallahu wa sallam sọlá ìjẹ́ pé wọ́n ń yáyàn lẹ́nu lẹ́nu ẹni tó kí alukur'an tó mọ̀ túmọ̀ rẹ̀ tó ń parọ́ tó sì kà á tọ́lọ̀ sọ pé la'natullahi ala al-kadhibin ibi dandan ọlọ́run ìgbéjìnà síkẹ́ ọlọ́run kọ́ máa bá ogun tó bá ń parọ́ ìwà pòkì ìwà ẹ̀ṣẹ̀ kí ló dé tó jẹ́ pé tó ń ké Quran là ń bá nídìí ìwọ̀ ẹ̀ṣẹ̀ ó ń sọ̀rọ̀ ẹ̀yìn al-ghiba ọlọ́run sì sọ ní al-Quran kẹlẹ́ ọ̀bùdó mishitán rajim ọlọ́run ní ayuhibbu ahadukum an yakula lahma akhihi maitan fakarihtum ọlọ́run ní àpèjúwe ẹni tó bá ń sọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn ó dà gẹ́gẹ́ bí ìgbà téèyàn pa ọmọlàkejì yẹn òkú rẹ̀ ní tútù tó wá yọ ọ̀bẹ sí tó ń jẹ ara rẹ̀ ní tútù ọlọ́run fẹ́ kárí ìtumọ̀ ó rí pọ́kàn rẹ ní o kọ́ bọ́kàn rẹ sì lè kọ́ bẹ́ẹ̀ náà lọ́yẹ kọ́kàn rẹ ó kọ́ mọ́ sọ̀rọ̀ ọmọ ìyá rẹ lẹ́yìn. gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹni tó kí alukur'an ó láǹfààní láti mọ gbogbo àwọn nǹkan yìí ẹni tó há alukur'an sórí tọmọ ìtumọ̀ Quran kí ló dé tó fi jẹ́ kó o ní ọkọ̀ọ̀kọ̀ máa ṣàmúlò àwọn òfin ọlọ́run ẹ wà rẹ lórí tí o ti ọmọ Quran tó bí wàá sí nìkan nìkan gbọ́ yóò sì máa ṣàmúlò àwọn kan yìí ṣáájú ìwọ tó lóò mọ́gà. láàfin wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà pálapàla ẹ máa gbọ́ tí wọ́n mọ̀ pé àáfàá kan ó ṣe zina ó fọ́ máa já kan ó fún lóyún subhanallah. فعله كالزانية والزاني فاجلدوا كل واحد منهما مئة جلدة سيوزقوا كان من القرآن àbí olè sẹ́ẹ̀tì tó sọ nìyẹn àfa àlàgbájá ló jì kùránì sì ń bẹ lọ́pọ̀lọ́ lórí jẹ́ pàdánù ní alukùrán hujjatun laka aw alayk alukùránì tó kéye yóò jẹ́ àwùjáre fún ọ àbíkọ́ jẹ́ yíyà fún ọ tó bá so olóbi dẹ́gbẹ́ ẹni tó kí alukur'an tó sì mọ̀ túmọ̀ alukur'an ó gbúdọ̀ máa sọ̀rọ̀ àṣẹ kó jìnnà sí ntọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ kó sì gbìyànjú láti máa ṣe ntọ́lọ́wọ́n bá bá fẹ́ bágbára rẹ̀ bá ṣe mọ àti bágbára rẹ̀ bá ṣe tó walaqad kana lakum fi rasulillahi uswatun hasana àríkọ́ṣe dáadáa ó ń bẹ fún wa látara tani o látara anabiwa muhammad sallallahu alayhi wa sallam. hirsun nabi للتطبيق أوامر الله سبحانه وتعالى والاحتياج من الطاعات من الطاعة àkọ́kọ́ ẹ̀kọ́ tá a rí mú jáde ń bẹ òun náà ni ìjẹ́ ìsojúkòkòrò ànábì láti lè máa tẹ̀lé àṣẹ ọlọ́run lẹ́yìn ní fífalẹ̀ ní kété tí àyà yìí ti sọ̀kalẹ̀ ànábì ti bẹ̀rẹ̀ sí ní ṣe subhanallah wa bihamdik astaghfirullah wa atubu ilayh àṣẹ tó lọ́n pa ànábì bẹ́ẹ̀ ànábì ò fi falẹ̀ bẹ́ẹ̀ sì ni àlìjọ́nà ẹnìkan ò ní wọ́bẹ̀ tànábì ò bá wọ́bẹ̀ ìyẹn ti clear ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ànábì ti bẹ̀rẹ̀ fún ṣe subhanaka allahumma wa bihamdika astaghfiruka wa atubu ilayk ẹlẹ́ẹ̀kejì náà ẹ̀kọ́ tá a rí mú jáde ń bẹ́ẹ̀ òun náà ni wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fi àlùbáríkà sí ìfẹ̀mí ànábì wa muhammad sallallahu ọlọ́run pèsè fún ànábì lè ṣe àṣeyọrí pèsè rẹ̀ gbàdánà bí ti ṣe àṣeyọrí ọlọ́run tó kọ́ mọ̀ wípé kò sí nǹkan tó kù fún ma lórílẹ̀ torípa ànábì ò lè wà láyé kí wáá yìí kọ́ mọ́ sọ̀kalẹ̀ wáá yìí sì ti pé so ìdí nìtòkì jẹ́ pé nígbà tí iṣẹ́ dánábì wá jẹ́ ó ti pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run yóò dá fún wípé àsìkò rẹ̀ tí yóò lò láyé ó ti súnmọ́ ni. ìdá ọmọnìyàn yóò máa fura dùnúwùl ajal ìfura pé àsìkò tó ń fẹ́ lò lórílẹ̀ ó ti ń súnmọ́ pẹ̀lú ọ̀kanú àwọn ọ̀nà mẹ́ta ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni èyí tó jẹ́ àlàám tó làpá lórí gbogbo yẹn níjọ́ tá ti bíyà ó ti lójọ́ kan olójọ́ méjì ó yẹ kó o ti mọ̀ kó o ti dín náà nìyẹn ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n ó ní wàyí ni múra'án wàyí ni múrùn sáárọ̀ khamsina hijjata ila manhali eh, min wuridihi laqarib onítọ́ máa nìyàn aṣááyẹrù fìlà ọ̀sùn àbáṣí abúlé ìtàhíyà ó ní wàyí nàmúra à dájúdájú ọmọ ènìyàn kan tó bá ń rìn ní fifty years táwa abúlé rẹ̀ ń bọ̀ ń lọ tó lòun fẹ́ lọ mú mi nídìí oko pani ibẹ̀ náà ló ń lọ ibẹ̀ ló ń lọ ó tí ì débẹ̀ ó tí ì débẹ̀ ìgbà olójú kúrò lé olóhùn ti rìn ní fifty years àfààní ní tó súnmọ́ ni pé ibi tí ń lò lè jìnnà bá ní tó súnmọ́ ni ṣùgbọ́n túmọ̀ sí pé ó ti lò fifty years láyé èyàn túmọ̀ sí pé ó ti wùlẹ̀ pé ó ti súnmọ́ ó ti súnmọ́ so àkọ́kọ́ nìyẹn gbogbo ẹni tó ti wà láyé tíjọ́ kan bá ti lọ mọ̀ wípé ó ti dínà nìyẹn bí mùsùlùmí ṣe máa ń wò nìyẹn ìdí nìyẹn tó òfin lè ṣe bá ti dé o ò lè ṣe sẹ́rímọ́nì torí pé kí ló ń ṣe sẹ́rímọ́nì fún ṣe àwọn ọjọ́ tó ti lẹ́yìn kí ló fi ṣe só dá ọ lójú wípé èyí tó lò yìí ó tún lò èyí tó tó bẹ́ẹ̀ láyé sòtó bá ti lè máa ń sàṣì yá tètè máa palẹ̀ mọ́ máa tọrọ àforíjì lọ́sọ̀dọ̀ lọ ọ̀nà kan nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ni tí ọmọnìyàn tí ó bá ti di wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ ọlọ lára lànàbí sallallahu alayhi wa sallam ànábì ní ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti kò fààyà wíjàre lẹ̀ fún ẹnikẹ́ni tọ́lọ̀ ń lọ ẹ̀mí rẹ̀ lára títí àgbàlagbà sixty na sana ẹ̀ńtọ́lọ̀ ń lọ lára títí sixty years ó yẹ kọ́ ọmọ ronú pé tọ́lọ̀ ń bá fẹ́ bọ́ọ̀lù bíi tànẹ́bì ọdún mẹ́ta ló kù ẹlòmíì wọ sixty years báyìí ọ̀nbẹ́ ń lè tẹ́tẹ́ báyìí ojú tó ń ta kàlùkàlù lọ́wọ́ ẹlòmíì ti wọ sixty years ó tún gbà pọ̀tún ọ̀fẹ́sẹ̀ kánsẹ́lọ̀ àwọn ẹni ọlọ́run tí wọ́n ṣáájú tabati kó séjì kódà nínú wọn ìdá abálẹ́gùn àbáyìn wọn bá ti wọ forty years wọn wà bẹ̀rẹ̀ sí ní mójútó iṣẹ́ àlùkìyàmà wọn wọn bẹ̀rẹ̀ sí ní mójútó torí pé táwọn bá lè lọ́pọ̀ yẹn báyìí eighty nìyẹn àwọn dẹ̀ ti tàjà wáṣà sínú umuru hadhihi al-umma ànábìjẹ́ wáyé pé àwọn al-umma wọn gbèdéke pẹ́ẹ́mì wọn kù sixty years ntana bí sọ sọlá ọsọlá so yìí dàn tó bá jẹ́ pé ọmọ nìyàn o ti ń kúrọ́ọ̀kù forty forty five fifty ti máa pè náà alkiyama máa pọ̀ níṣẹ́ olóore gbogbo àwọn kan tó ti fi àìmọ̀ká ṣe máa tọrọ àforíjì lérí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ẹlẹ́kẹta tọ́mọnìyàn tó bá rí wípé òun ti wà lẹ́nu tó ń pò káàkú tí ipò káàkú ti ń súnmọ́ kó máa tọrọ àforíjì kó máa sọ gbólóhùn la ilaha illallah sòyàn túmọ̀ sí wípé ọmọnìyàn àbúdọ̀ kún fún ìmọ̀ àdúpẹ́lọ́dọ̀ lórí àwọn orí èyí tọ́lọ́ ń wà fákọ̀ọ́ wa láti rí ṣe ẹlẹ́ẹ̀kejì ọmọnìyàn gbúdọ̀ máa tọrọ àforíjì lérí àwọn àṣìṣe tó ti ṣe nínú sẹ̀mí bákan náà ọmọnìyàn ó gbúdọ̀ máa ṣàfọ̀mọ́ ọlọ́run túmọ̀ sí wípé ìyẹn ló gbúdọ̀ pọ̀ lẹ́ẹ̀fì wípé ẹ̀ńtọ́lọ̀ ń bá lọ lára nínú mùsùlùmí wàhásùnà rẹ̀ tún wá ọmọkùnrin rẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ní khayrukum man tala umruhu wa hasuna amalu anabi lẹ́ni tó lóore jù nínú yín òun náà lẹ́ni tí ẹ̀mí ẹ̀ gùn tí iṣẹ́ ọwọ́ rẹ̀ sì dáa àwọn tọrọ yé nínú àwọn ẹni ọlọ́run tọ́lọ́run bá ń lọ wọn lára tọ́ bá tó stéèjì kan wọn pa gbogbo wàhálà ilé ayé wọn pátì wọn wà á dojú kọ lọ́run subhanahu wa ta'ala wọ́n múlẹ̀ ayé ní kékeré wọ́n wà máa lékún nínú ìjọsìn fọlọ́ wọ́n máa sin lọ́n tó bá yẹ pé onímọ̀ ni wọ́n wọ́n máa lo ìmọ̀ wọn fáfàní àwọn èèyàn fi sabilillah tẹ́ pé ọlọ́rọ̀ ni yóò máa ná owó rẹ̀ sójú ọ̀nà ọlọ́run subhanahu wa ta'ala ẹ̀ńtọ́lọ́wọ́n bá fún ni yóò máa gbìyànjú yóò máa sapá sójú ọ̀nà ọlọ́run ọba subhanahu wa ta'ala àfún alákòójúwe bàbá àgbàlagbà kan nínú kútúbà júmọ̀ àtọ̀lọ́ yìí wọ́n ní bàbá yìí wọ́n ní bàbá yẹn ti darúgbó ni wọ́n máa ń lọ ilé kí tó bá ti délé kí wọ́n bá ti ń gba kí ó fún un pé alifa ti a ah, ta wọ́n ní bàbá yẹn sọ pé alifa ti a ta ta bò a ah, bàbá òtún ní ta níbẹ̀ wá yá àfa àti nǹkan bàbá lékè àfa òsùn ọ̀gá bàbá ẹ gbìyànjú ẹ gbìyànjú bàbá àfa òwà sí lẹ́jọ́ kan àwọn ọmọ kéékèèké náà wá kọ́ bàbá ń ké wọ́n bá tún sọ pé alifa ti a a ah, bàbá tún ní alifa ti a ta àwọn ọmọdé bá bú sẹ́yìn tí wọ́n <laughs> bàbá kí lè ń dara yín lànà síbẹ̀ kéwò lè ń ké nígbà àwọn ọmọ yìí ọmọ kẹ́yìn ò lè mọ̀ mọ́ bàbá ah ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ pé ìdí tó ń pè ní òun mójú tó báyìí òun ni wípé ó wù òun náà tó bá jọ́ ìjà kìíyàmá kọ́lọ̀ ó gbóhùn dìde láàrin àwọn ọ̀sán kíkì ní tó ń fẹ́ nù bóun ṣe mọ́ yìí tóun bá kú nìsín ọlọ́run ó sàánú òun ọlọ́run bóyá tẹ́lẹ̀ òun bá gùn bóyá òun bá parí kúránì òun ó sá sí òun náà mọ́ bó ṣe táàlù mọ́ ó sí òun náà mọ́ pé nílé ayé òun náà lọ lékè subhanallah wọ́n ní bàbá yẹn ìgbà tó sọ̀rọ̀ yẹn kò lójú ọ̀sẹ̀ méjì lọ tó fi jáde láyé so ìdá ẹ wo ojú kòkòrò tó ní lérí akhirul waqt nínú ọ̀nà tí èṣù máa ń gbà láti fi ba àtúbọ̀tán ọmọnìyàn jẹ́ àsìkò yẹn lè sọ wà dúró tì ọ́ gbogbo nǹkan tó náwó sí wọn nígbà tó wà lọ́dọ̀ èso ni wọ́n máa náwó sí i lẹ́rìí ó lè lóun fẹ́ gbàyàwó gọ́fúnà ó ti wọ sixty five years yẹn owó ní ọjọ́ onílọ́wà ó lè lóun fẹ́ gbalẹ̀ onílẹ̀ gbogbo wàhálà báwọn òní ọ̀sà mọ̀ sí ó lè lóun fẹ́ ṣe kánsẹ́lọ̀ ó lè lóun fẹ́ ṣe gọ́fúnà gbogbo àwọn nǹkan tó yẹ pé nígbà ọ̀dọ́ gan kò rí sí ní gbogbo tó yẹ kó wá fa rẹ̀ balẹ̀ láti máa ṣètò ọlọ́run subhanahu wa ta'ala ìgbà yẹn lè ṣó wàá kó wàhálà ayé yóò kó síwájú ẹ̀ yóò wàá máa ṣe bẹ́ẹ̀ títí tí yóò fi bọ́ sínú sáré rẹ̀ so nínú àwọn nǹkan tá a rí gbọ́yé òun náà ní pé kọ́ máa nìyàn kí a máa pọ̀ lóore ní gbogbo ìgbà ká sì máa mọ̀ wípé bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ náà ni ẹnì kọ̀ọ̀kan wa ń dín kù. bákan náà nínú àwọn nǹkan tá jáde nínú hadith yìí òun náà ní pé alábùwà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. tí ànábì bá ń yan náfìlà àbí tánábì bá ń kírun nígbà míì ìntànábì máa ń wí ní rùkù àti sùjúdù ìmọ̀ jáde nígbà míì téèyàn kí ni tá a fi sọ eléyìí torí pé ntànàbí nsọ́nbí ìgbé subhanallahum la'umma wa bihamdika astaghfiruka wa atubu ilayk gbólóhùn tánàbí nsọ yẹn tí ìbáṣepọ̀ ànábì ń wí jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni bóòlù yàrá ṣàṣebọ́ tí wọ́n kọ́ yẹ ká béèrè rẹ̀ sòyẹn túmọ̀ sí wípé ìgbà mi ìgbà tánà ìgbà wà ní rùkú anabi wọ́n sọ pé subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha subhanakallahumma wa bihamdik astaghfiruka wa atubu ilayk subhanaka tẹ́kọ̀ yóò jáde téèyàn gbọ́. lórí jẹ́ gbogbo àmì bẹ alimaki lẹ́yìn ìmáàmù mi tọ́ba rùkú subhana rabbiyal azim subhana èèyàn gbọ́ ṣùgbọ́n lè mú lè dàbí imam ẹ ti dára ẹ ti dára bàdì ńlá kò sọ́nà bàdì kankan bẹ́ẹ̀ àhíyáni èèyàn lè ṣe kí ni èèyàn lè wí sí sókè bákan náà nínú ẹ̀kọ́ tá a rí mú bẹ́ẹ̀ òun náà ni pé àwọn àdìkáàrì téèyàn bá máa ń ṣe kéèyàn máa dún ní máa kéèyàn máa dún ní nínú àwọn tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí àwọn àfikàr àdùwámùhá wa ìǹkọ́là èyí tí èèyàn bá dún ní mọ́ kódà kó mọ níwọ̀n ẹ̀rí pa nẹ́bí sọ́lá sá láti gbà táwọn ẹbí ti nà numọ́ yẹn tí táwọn ẹbí bùdá ìlà ànábì òfin so ló fi jẹ́ pé nínú àwọn àfikàr tí wọ́n náà máa ṣe má ṣe ní òru kùsùkùsù dáwà èyí tó bá ti wo máa máa dún ní ẹ̀rẹ́ ló ń gbà kan jókòó rẹ̀ وصلى الله على نبينا محمد اللهم صل على محمد وعلى ال محمد وعلى بالله يوسف صلى الله عليه وسلم so látara àdéhùlé gbogbo àwọn nǹkan yẹn ẹ jẹ́ ká gbìyànjú kára náà òdùn nímọ ẹlòmíín bẹ tilawatul Qur'an ọ̀kan nínú àwọn ẹ̀gbọ́n wa kan ní nǹkan bíi oṣù kan sẹ́yìn àwọn àjọ ń sọ̀rọ̀ wọn ni mo ṣe ń wòye pé mo wá ń bilé rè mo ní ṣé ẹ máa ń ka suratul kahf ní ọjọ́ yomul juma ó ní bẹ́ẹ̀ ni mo wá ń ṣàlàyé àwọn ahadith tó wáyé lórí ẹ̀ pé àwọn kan bẹ tó jẹ́ dọ̀ífà rìwáyà dọ̀ífà wa àwọn ètò ńláfíà wa kankan sọtò wa bẹ sọ fún bẹ́ẹ̀ nípa àgbà tó ń ti gbọ́ kíka suratul kahf yẹn o máa ń make sure wípé o máa ń parí Quran lọ́sọ̀ọ̀sẹ̀ òun make sure pé ìjọ friday yẹn ó gbúdọ̀ bọ̀ sí suratul kahf sòyìn túmọ̀ sí pé friday tó ń bọ̀ náà òun ó ti di kàdé káfí mi again mi rò pé ẹgbẹ́ àgbọ̀yé tí mo sọ ìyẹn máa ka Kùránì bọ̀ láti Bákọ́rà so àgbà tó bá ti mú by friday òun ti gbúdọ̀ dé kahf ọ̀sẹ̀ kan yìí ò ní parí òun gbúdọ̀ parí Kùránì yẹn kí friday mi tó dé òun ti ti gbúdọ̀ dé kahf pé òun tí wọ́n ń ṣe dáhùn pé òun gan ò lè rántí tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ àwọn ìbáàdà tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ sí ni téèyàn tó ní mọ́ ìyẹn ní padà á máa di àṣemọ́yàn lọ́wọ́ tó o pé gbogbo tó bá jẹ́ tó ọlọ́dọ̀ ọlọ́run ní tí ń o náà ló fi tọrọ. tó anabi sallallahu alayhi wa sallam anabi kọ́ wa lẹ́kọ̀ọ́ léyìí. الحديث الرابع حديث ألاكم عن عنس رضي الله عنه قال إن, الله عز وجل تابع الوحي على رسول الله صلى الله عليه وسلم قبل وفاته حتى توفي أكثر ما كان الوحي متفق عليه لا تبعفوا أنس مالك رضي الله عنه وما بقضاء ينسي òní inna Allah azza wa jal ọlọ́run ọba tí ó ga tó sì gbọ̀ngbọ̀n tábà alwahya ala rasulillah qabla wafati ọlọ́run ọba máa ń fi wáyé ìmọ̀ mú wá sísẹ̀ntẹ̀lé sísẹ̀ntẹ̀lé sísẹ̀ntẹ̀lé ni sísẹ̀ntẹ̀lé sísẹ̀ntẹ̀lé sísẹ̀ntẹ̀lé òní máa ń wá bá nàbí sallallahu alayhi wa sallam qabla wafati ṣáájú ká nàbí ètò fi ilé ayé lẹ̀ hátà tó ń fi akthara ma kana wahyi ṣùgbọ́n gbà tó kù sáátà tá nàbí fẹ́ fà yé lẹ̀ wíwá wáyé yẹn ó wá pọ̀ ju bí ṣe máa wá tẹ́lẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ ó lè wá lọ́sẹ̀ kan ó dúró ọ̀sẹ̀ kan kí ni ò tó wá sọgbà tó kù sáátà tásìkò fẹ́ tó wà yìí yẹn tẹ̀léra wọn tẹ̀léra wọn ti kùránì gàtí kùránì ń sọ̀kalẹ̀ palẹ̀ kó lè tètè parí fún anabi sallallahu alaihi wasallam kí ni àǹfààní kí ni ta fẹ́ mú jáde ní ajẹ́ wípé ládàá ànábì ètò pọ̀ torí pé kíka kùránì rẹ̀ gbígba kùránì rẹ̀ ìhà kùránì sórí rẹ̀ ó tún pọ̀ nígbà tó kù sáátà tó bọ́ sí kí حديث إليك عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يبعث كل عبد على ما مات عليه رواه مسلم anabi sallallahu alayhi wa sallam anabi ni ọlọ́run yóò gbé ẹrú kọ̀ọ̀kan dìde ẹnì kọ̀ọ̀kan ọlọ́run ó gbòdìde lérí tó bá kú lé lórí ọlọ́run ó tún gbòdìde. ló fi jẹ́ pé àwọn olùbẹ̀rù ọlọ́run tí wọ́n bá ń sàdúrà wọn ni rọ̀bánà ìrọ̀ ọlọ́run ọba tàwáfànà mùsùlùmí jẹ́ ká tán sí mùsùlùmí wà alhikna bisọ alhik kó o sì dà wá papọ̀ mọ́ àwọn ẹni bẹ bìnàbìnà ọ̀kadà bá gbà barabarabara ó àwọn èèyàn wàá kẹ́fí pé ẹnìkan kínú nígbà tí ó di bí ọ̀sẹ̀ kan náà wàá rí kíní tó lé ànìkan ní ẹni ara ala ni àlẹ́ ìyẹn wọ́n wá sọ okùn sí wọ́n wá fi gbà ní à ohun tí yóò ní ẹ̀wù tó parí wọ́n ó gbé dìde náà tí ọmọ ìrà ọtí báyìí náà wọ́n ó sì gbé ẹlòmíín bẹ ilé aṣẹ́wó orí aṣẹ́wó òun ló kú sí orí aṣẹ́wó òun ló kú sí obìnrin míì náà ilé àlè ọlọ́ọ̀lẹ́ ọ̀kọ́lọ́kọ́ ìyàwó èèyàn bá dé kí lọ́wọ́ alẹ́ ọkọ ọba lẹ̀ lórógùn lórí bó ṣe fún lórógùn àbígbọ̀n ọba ṣubú ọba bọ́ àlùkìyàmù ọ̀rọ̀ pẹ́ nìkan páwọn ọ̀tọ̀ nìyẹn níbo ló tán sí ló fi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá alladhi yarju liqa'a rabbi tó bá mọ̀ pé òun pàdé ọlọ́run subhanahu wa ta'ala falya'mal 'amalan salihan. àwa àmọ̀gbà tá a fẹ́ tán ìdí nìyí téèyàn ò fi fẹ́ máa ṣe dáadáa ní gbogbo gbà torí pé olùjẹ́ pé jẹ́ tó o bá rò kókó ọkàn yọ lè ṣàbùrú tó o dẹ̀ ti ṣe dáadáa bọ̀ ṣùgbọ́n jẹ́ tó o bá fẹ́ yí aburú ṣe òun olùjẹ́ kí n tẹ̀ náà ọlọ́run kan sí sọlọ́wọ́ jẹ́ kí gbogbo ẹni tó bá bẹ̀rù ọlọ́run yóò mọ̀ páyà aburú tó ń fẹ́ ṣe ìbáyìí tó ń bá lọ tán síbẹ̀ nǹkan kí ló ń fẹ́ sọ tá a sì ti gbọ́ wípé orí tí kò wá bá tán sí náà lọ́lọ́run fi gbé dìde arínú àwọn èèyàn tó pé ó ń kírun lọ́wọ́ òun ló sì ṣubú lọ́tà arínú ẹni tó pé sùjúdì lọ́wọ́ àwọn subahana àwọn ènìyàn ara subahana làkọ̀ wọ́n ń ka askar mu ń gbọ́ pẹ́ títí títí títí títí ìmọ̀mù ò ní gbórí òkè mi ẹnìkan bá lọ fọ nígbà tó fọ ọtọ́ náà gba ìmọ̀mù bá ṣubú lọ kọ̀dọ̀ kóbi wa rọ ọ̀hún ó ti tán wàhùwà sáàjì so ló fi jẹ́ wípé kí ló pa ọmọnìyàn kọ́ ló ṣe pàtàkì níbo ló tán sí ó ní nǹkan tó ṣe pàtàkì lọ abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kọ́lọ́wọ̀n ní kẹ́ni kọ̀ọ̀kan náà kátà lórí dáadáa ọ̀rọ̀ àdúrà wà á ní ìtúnṣàdúrà nìkan ní téèyàn bá ń ṣe náà lè yọ tàlé lórí òdodo ẹni yẹ ẹlẹmú wa wọgbẹ ah ẹnìkan dáadáa ní í ṣe ṣùgbọ́n dáa ló tán sí ah, ọlọ́mọ mm, mm, dáadáa ti ń ṣe yẹ kò sí ìkíláàsì mẹ nígbà tó ṣe yẹ ọlọ́run ò ṣe é lo fọ́ náà bọ́ bá ń ṣe dáadáa pẹ̀lú ikhlas orí dáadáa iná lọ́kùn súnà tọ́lọ́nù ṣùgbọ́n ẹni tí gbogbo àwa ọ̀nìyàn tá à ń rí pé ẹni dáadáa ẹni tí ń ṣe dáadáa kò wá kán sórí dáadáa wọn á mọ̀ pé lọ́dọ̀ ọlọ́run kì í ṣe dáadáa ní í ṣe nígbà táwa rò dáadáa wọn lọ́dọ̀ ọ̀tọ̀ kì í ṣe dáadáa ọlọ́run fẹ́ tàṣírí ẹ̀ kó tó jáde láyé láàfin wípé yóò padà wá tán sórí kíni o sórí àìdá abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó mọ́tẹ́ sànú ẹnì kọ̀ọ̀kan wọn kó fún wa ní ikhlas lórí gbogbo nǹkan tá a bá ń ṣe kó gbà á lẹ́sìn lọ́wọ́ wa kó jí ká tán sórí dáadáa wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh الله أكبر الله